والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته شاء الله لي لي تسكتوا الجواب فين يسي كوي يوم قبل هذا تقوى جدا فين والو náà ní kéèyàn máa kọ́yàn mímọ̀ nípa ẹ̀sìn ìmọ̀ nípa ẹ̀sìn kò sí tàbí ṣùgbọ́n ń bẹ nínú sí olóore tó ga jù nítorí pé ìfi ìmọ̀ ẹ̀sìn kọ́ ni òun náà ni iṣẹ́ àti ìṣe àwọn ànábì Allah gbogbo ẹni tó lu abá ti ṣe lánàbì ìránṣẹ́ wọn ní ìgbà ẹsẹ̀ méjì pé wọ́n pe àwọn èèyàn lọ sídìí ẹ̀sìn lọ ìtumọ̀ jíjẹ́ ìránṣẹ́ nù tí wọ́n bá wá jẹ́ pé ìwọ náà ń pe èèyàn lọ sídìí ẹ̀sìn òun fẹ́sìn mọ́ wọn ó dájú pé iṣẹ́ tó gbájú iná ní iṣẹ́ tó ń ṣe o nínú àwọn aṣọ olóore ó tún atẹ́ra lásìkò tá a wà nínú mẹ́wàá àkọ́kọ́ tó ṣe bẹ̀rẹ̀ ẹ̀já yìí kéde kó tún ní àdìpẹ̀lẹ̀ ẹ̀sán rè tí wọn bá wá ní irú ládàá yìí lórí ìfìmọ̀ ẹ̀sìn mání kéde ní àwọn dáa pẹ́ńsẹ̀ ló ṣe bẹ́ẹ̀ láti fi lè rí ojú Allah kìí ṣe nítorí pé òun fẹ́ fi gbowó àbí òun fẹ́ gbowó ọ̀yà rárá òun fẹ́ ṣe bẹ́ẹ̀ ni kó wọn gbọn àìmọ̀kánu kúrò lára òun àti kúrò lára àwọn ẹrú Allah tí gbogbo ó lè ba láǹfààní láti máa ṣẹ̀sìn bọ́lúwa ti ṣe fẹ́ ká lè bá a padà jèrè wíwọ àlùjánnà tí àníyàn rẹ bá ti rí báwọn pẹ̀lú àṣẹ Allah wọn náà ti wọnú àwọn tó rí fẹ́ orí ṣe nínú àwọn mẹ́wàá àkọ́kọ́ tó ṣe Dhul Hijja yìí lẹ́tẹ̀lẹ̀tẹ̀lẹ̀ náà wọ́n fẹ̀sìn máa wọ̀nyẹn tó bá tún fi kún ìyànjú rẹ lásìkò yìí ó fi jẹ́ pé orí ètò pọ̀ púpọ̀ ṣe nínú iṣẹ́ olóore yìí òní ò ti dáa jù àmọ́ ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ lẹ́ẹ̀kan láàrin nídàkúrekú ọ̀wá ti torí àsìkò ọlọ́lá ta wà ń bẹ̀ yìí ọ̀sọ̀ dòdòdúmá ọ̀sẹ̀ láì máa kọ́ wọn lójoojúmọ́ tẹ́lẹ̀ òtítọ́rí àkókò tá a wà yìí ọ̀sọ̀ di àárọ̀ àti alẹ́ eléyìí ọjọ́ sábàbí ńlá fún ọ tó fi rí rere gbà lọ́dọ̀ Allah tó bá di lọ́la gbẹ̀ndà òkèèyàn torí ẹ̀ ká máa kíyèsí àwọn sẹ́tì ìsìláàmù pè níṣẹ́ ìjọsìn wọn pọ̀ ṣùgbọ́n ṣeéṣe fẹ́ pé àìkò mà ènìyàn jẹ́ àmọ̀ pé èyí tí ìwọ náà ń rí ṣe nínú tó ń pè ń jọsìn ọkọjà kó ṣe sọ láti lásán ọkọjà pọ́ìn òun ṣoṣo yá eléyìí túmọ̀ sí wípé máa kíyèsí kó lè bàjẹ́ káníyàn rẹ̀ ọ̀dà pẹ̀lú gbogbo sẹ́tọ̀ máa ń ṣe kó lè bá máa ní àwọn aládá tó pọ̀ kó lè wà kó ṣe bẹ́ẹ̀ fún gbogbo wa. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك